والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وألاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدففهم ولا وباو إكي ولا وطيق ولا قباء النبي ومحمد أتمر ليلة أتمر صحابة للقفه إخوة الإيمان فهذه هي الأيام الفاضلة وهي موسم من مواسم الإسلام أكرمنا الله بهذه الأيام الفاضلة وقال في كتابه تعالى أعوذ بالله من الشيطان الرجيم والفجر وليال العشر adúpẹ́ fún ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run kó bá ànábì Muhammad àtàwọn aráàlẹ̀ àtàwọn sàhábà rẹ̀ lápapọ̀ Allahu subhanahu wa ta'ala nínú àánú tí ọlọ́run ọba ṣe fún wa òun náà ni pé ọlọ́run ọba ó wa nítorí ìjọsìn ìjọsìn tí yàwó yìí ó ní bá ṣe pẹ̀lú ètò ọlọ́run àti èrò ọlọ́run lérí àwọn ẹ̀dá rẹ̀ lamma khalaqa Allahu al-khalqa amarahu bil-ibada gbogbo ọlọ́run bá dáwọ̀ ẹ̀dá tán ọdáwà àtàwà àtàlìjànú nítorí ká máa sin ọlọ́run wa qala ta'ala wa ma khalaqtu al-jinna ọlọ́wọ́n bá ní ìdá àlìjànú àti ọmọ èèyàn lásán àfi nítorí kan wá sin ọlọ́run àwọn ẹ̀sìn ọlọ́wọ́n bá yìí ó ní àwọn àsìkò àwọn ẹ̀sìn kan bẹ nínú àwọn ẹ̀sìn tọ́lọ́run ní àṣẹ tó ní àwọn àsìkò àwọn èyí tó jojoojúmọ́ wà èyí ọlọ́sọ̀ọ̀sẹ̀ ó jojoojúmọ́ ìlà máa kírun ọ̀ràn àyà pàlá ní jọjọ ojúmọ́ ìlà máa rántí ọlọ́run ọlọ́run ní ẹ̀rántí mi láàárọ̀ ẹ̀rántí mi rọ̀lẹ́ jọjọ ojúmọ́ ni wọ́n wasabbihuhu bukratan wa asila ọlọ́run ní ẹ máa rántí mi láàárọ̀ ẹ máa rántí mi rọ̀lẹ́ onílànà àwọn askar àsọ̀lá lójoojúmọ́ ni àwọn ìjọsìn kan mẹ́tọ́ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọn náà ní alìjúmọ́ alápẹjúwe ìrun júmọ́ ẹ̀kan lọ́sẹ̀ àwọn tó jẹ́ tòṣoṣù wà tó jẹ́ pé ẹ̀kan lóṣù la ni ilẹ̀ bí àwẹ̀ 13 14 15 àwọn ìjọsìn kan mẹ́tọ́ jẹ́ pé ọdọọdún la máa ṣe kí ni ilẹ̀ a máa ṣe bí ẹ̀kan lọ́dún náà nínú àwọn ìjọsìn ọdọọdún òun náà ni ayyamul ashir ìbá búbú fọ́lọ́wọ́n ọba ìfàyélẹ̀ fún ìrántí ọlọ́run ìsàlékún ìsúnmọ́lọ́wọ́n ọba wa nínú àwọn ọjọ́ mẹ́wàá oṣù ìbẹ̀rẹ̀ sulhijja léyìí tí pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́wọ́n ọba yóò bẹ̀rẹ̀ lẹ́yìn magribilin inṣàlá ta'ala wọ́n bá ti pẹ̀lú magrib léni àti bọ́ sí ìbẹ̀rẹ̀ jọ́mẹ̀wá alákọ̀ọ́kọ́ nínú oṣù tòlẹ́jà gbogbo àwọn táwọn gbọ́ àbáwọ̀ tí a padà máa gbọ́ wa ẹ dákun àánú ọlọ́wọ́n bá tó wà nínú àwọn ọjọ́ náà ẹ má jẹ́ ọ bọ́mọ wa lọ́wọ́ ọlọ́wọ́n bá ní wal fajri wa layalin ashr ọlọ́wọ́n lóhun fi òru mẹ́wẹ̀ẹ́ wáyẹn òun fi búra li'idhamiha nítorí pé ó tóbi lọ́dọ̀ ọlọ́ ẹ̀rí àwọn ọjọ́ yìí tọ́bá ti bọ́mọ̀yàn lọ́wọ́ lọ́dún ni ó ti dọ̀dún tí ń bọ̀ èyí tó wá fọ́nì nínú ọ̀rọ̀ ayé ni pé àmọ̀ bọ́yá tó kú àbójì tán èyí ni ó jẹ́ kíyàn ọmọ sí kíni kíyàn ó tètè máa lọ opportunity ti ní èyí tí ń bọ̀ tó kú wákàtí mélòó sí ipé yọba wà láì kò sẹ́ni tó nídà lójú ẹ̀ ipé mẹ́wàá sọ̀lẹ́jà o àtà bẹ̀rẹ̀ ní ẹ̀yìn mọ́gìrì lé ní o ọdá mi lójú pé yọba mi láì kò sẹ́ni tó àwọn nínú ẹ̀dá ọlọ àmà bẹ́ẹ̀ náà abẹ́ẹ̀ náà nínú àánú rẹ̀ ọlọ́mọsàjọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa àtọ́dún tó lọ́lọ́ lọ́wọ́ bá ti sọ pé tó 2016 àbí 2017 ẹ̀ òun ni títí ẹsẹ̀ kiri títí ẹtí tán ẹ̀wà rí yìí ń bọ̀ yìí á máa bẹ̀ẹ́ ni nínú àna rẹ̀ ẹni opportunity ti bá ti ń lé ẹni tí ọba sàsùn àsùn àsùn àsùnwọ́ra òun ní máa ń tètè ṣiṣẹ́ rẹ̀ àwọn tó bá ti sùn lọ sínú ayé òun yóò máa plan ní 20 years 30 years ó sì kú twenty minutes tó fẹ́ lò láì àwọn àlìjànú àtàwọn èsù àwọn ọmọ wa fẹ́rẹ́ ní pé à torí àlùgáfúlà kéèyàn sùn gbàgbéra ó wà nínú àwọn ṣẹkẹṣẹkẹ èsù tí ma fi bàtẹ̀yàn jẹ́ ọmọ bẹ́ńlẹ̀ ayé bí ìgbà tó jẹ́ pé tọ́ba ti dàárọ̀ òní dìrọ̀lẹ́ ọmọ bẹ́ńlẹ̀ ayé tílẹ̀ bá sún ọmọ pláàni pé o lè má dàárọ̀ la e-, eléyìí ọwọ́ àfẹni tó bá tají lẹ́yìn náà yóò wá jẹ́ kóńtọ̀ wọn lè máa plan láti túbá nínú ẹsẹ̀ torí àwọn ìgbà tí ó yà yóò jẹ́ kóńtọ̀ wọn kó lè máa ṣe kíni kó lè máa sin ọlọ́run ọba Allah torí wọn ní ìtàbámọ́lọ́wọ́ náà òun náà lábàá lọ́dọ̀ lọ ẹ̀wà rí àwọn ọjọ́ yìí yóò bẹ̀rẹ̀ lálẹ́ gbogbo àwọn táǹgbọ́ wa táàtì mọ̀tẹ́lẹ̀ jọ́mẹ̀wà nínú oṣù Zulhijja ní ìbẹ̀rẹ̀ oṣù Zulhijja gbogbo àwọn ẹni ọlọ́run ọba wọn yìí sùn a máa ṣe ìrántí ọlọ́run ẹ dákun ẹ jẹ́ ká wa náà ká gbìyànjú bá bẹ̀rẹ̀ Qur'an Karim alẹ́ bẹ̀rẹ̀ lẹ́yìn mọ́gìbì lálẹ́ ọmọ kàdí ẹ̀ fi ọ parí ẹ̀ ọba nígbà láàyè rẹ̀ ká máa jí ọba di àwọn sálàfù sọ́ọ̀lẹ́ gbogbo àwọn ẹni eré wọn èfi ṣeré wọn a máa tọrẹ ń bẹ wọn a máa ṣe sàárà ń bẹ jọmẹwàá yìí àwọn olówó wọn a máa kó dúkìá wọn jáde fáwọn èèyàn aṣọ tí ń lò mọ́ bàtà tí ń lò mọ́ àwọn nǹkan lòólé téèyàn lò mọ́ àti gbogbo àwọn nǹkan oúnjẹ owó sàárà torí pé ọjọ́ yìí ọjọ́ tí ọlọ́run ọba fẹ́ sọ àánú rẹ̀ kalẹ̀ nínú ọjọ́ yìí náà níjọ́ àràfá wà tọ́lọ́run ọba ó ṣàforíjì fún gbogbo àwọn tán bẹ ẹni bá wá gbààwẹ̀ ọjọ́ àràfá ọlọ́wọ́n sọ fòrí jẹ́ ẹ̀ṣẹ̀ ọdún méjì péré fún ẹ̀rẹ́ ní tọ́wà lára fáńtì wọ́n pa gbogbo ẹ̀ṣẹ̀ tiẹ̀ ọlọ́wọ́n ọba aláà pé yọ yọjú sí wọn pé ọba tí ò lẹ́yìn ijú àmọ́ bí ó ṣe yọjú yọ máa sọ fáwọn màláìka pé o ṣe ìdùkún á ní kọ́ dígà fáńtì làhùn ẹ̀yin màláìka àwọn ẹ̀dá tẹ́ni má dàálà náà àwọn náà ní gbogbo wọn ni wọ́n wà ní aṣọ funfun gbogbo wọn ni wọ́n dárúkọ èmi ọlọ́run wọ́n ń pè mí ọlọ́run wọ́n kójọ láàyè yìí ni wọ́n fi ń jẹ́rìí sí pé mo ti pẹ̀sẹ̀ wọn rẹ́ ẹni bá lọ́mọ́ka opportunity ńlá ni àwọn tàbá láǹfààní àti lọ́mọ́ka àwẹ́jọ́ àràfá tọ́ àwọn náà láǹfààní lẹ́yìn náà àwọn ọjọ́ yìí àdúrà máa ń gbà mẹ́ ọ̀kan nínú àwọn àlùfáà ó ní kí wọ́n wá dé tẹ́ ń sùn láwọn ọjọ́ àyàmùlẹ̀ àṣẹ tí ọlọ́run bá aláṣẹ tán láti ṣàforíjì fún láti kẹyìn láti gbàdúrà gbogbo ìṣòro ẹnì kọ̀ọ̀kan wa nínú àwọn ọjọ́ tẹ́yìn máa ń tarí ẹ̀síwájú kò sí ti mẹ́lẹ́ ayé tí oníṣòro ẹnìkan náà ni oníṣòro òun náà lọ́lọ́n lẹ́yìn ọlọ́n gbogbo àwọn òjíṣẹ́ rẹ̀ àwọn ọ̀rẹ́ àti gbogbo àwọn ọ̀tá ẹ̀ àti gbogbo àwọn táǹsìn àtàwọn táǹsìn gbogbo apátálá ní táàrán ọlọ́run ọba ọmọ fi ń ṣe e, imtihan ìdánwò fáwọn tá a gbàgbọ́ yọ ọmọ fi ṣe ẹ̀kọ́ ìyà fáwọn tí ó gbàgbọ́ àmọ́gbẹ́ nìkan bẹ tí ò wá ní ní tí ń torí tí ọ̀bá sàdánwò wà ní ìdíje lóru tí ọba sàdánwò wà ní kírun tí ọba sàdánwò ẹni kọ̀ọ̀kan wà ní mọ́lọ́hun àdánwò máa mú yàn súnmọ́ lọ́wọ́ bá láà àmọ́ lọ́wọ́ bá wà sọ pé tí wọ́n bá ti dáyàn wò yóò wà permanent ẹgbẹ́ tó lọ́wọ́ bá sọ ó ní wọ́n bá ṣe sọ́bìrì ọlọ́run tó bá ṣe sùúrù fún mi ẹ fún wọn ní ròdùnú ìtumọ̀ ni pé ìdùnnú ń ṣe ni ìdùnnú ń bọ̀ ẹni bá ṣe sùúrù lérí àdéhùn ọlọ́run tí ń sì ń pè ọlọ́run àwọn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn ṣẹ́ẹ̀rì nínú àwọn ọjọ́ mẹ́wàá ọlọ́mọjọ́ ọbẹ̀ mẹ́nìkọ̀ọ̀kan wà lọ́wọ́ ọlá agbára ọlọ́wọ́n bá wa ọlá àánú ọlọ́wọ́n bá wa gbogbo ṣẹ́rí pátá tẹ́yìn máa fi súnmọ́ ọlọ́wọ́n bá wà ti bàbá rẹ̀ àti ìyá ẹ̀ ẹ ṣe dáadáa sí wọn àwọn ẹbí ẹ ṣe dáadáa sí wọn àwọn neighbor ẹ ṣe dáadáa sí wọn àwọn tó jẹ́ àwọn ọ̀rẹ́ àwọn ọmọ òrukàn àwọn opó gbogbo dáadáa tẹ́yìn bá ní láti ṣe ànábì ni kò sí dáadáa tẹ́yìn máa ń ṣe yípo ọdún tó tó tí ládàá rẹ̀ pọ̀ tó tó dáadáa tẹ́yìn bá ṣe náà àwọn ọjọ́ ẹ̀ tó bá jẹ́ pé ìlú wa bá jẹ́lu ẹ̀sìn ọyẹ kó ti wà nù pépà ọyẹ kan ó ti wà lérí mídíà ọyẹ kan ó ti máa sọ àwọn league of man wọ́n sọ báyìí o gbogbo ẹ̀yin jama wọ́n ní ẹbẹ̀rẹ̀ ẹgbà àwẹ̀ súnmọ́ lọ́hùn wájẹ́lu ẹ̀sìn ni gbogbo àwọn mídíà wọ́n ti kún àmọ́tò à ní mídíà mi kọjá bá a ti ń sọ mọ́sálásí yìí náà tọ́ àwa náà ká fi ṣe whatsapp wa ká sẹ́ndẹ̀ sáwọn èèyàn ọyẹ lérí facebook àwọn tábà ń lo ẹni mídíà tábà ń lò ká gbìyànjú kí ká fọ́n ìròrí yìí ká káwọn èèyàn tí wọ́n fi ṣe kìnnì kan fi láǹfààní ẹ̀ àdálù alàlẹ́kẹ́rì kọfà ilẹ̀ anábìnrin tó bá tọ́ka àyàn sí dáadáa ẹ àáfún ládàá bí gbàtọ́ jẹ́ pé òun ló ṣe iṣẹ́ ládàá yẹn abẹ́lẹ́ ọlọ́mọṣà ìṣàánú wa gbogbo àdúrà ẹni kọ̀ọ̀kan ọlọ́mọṣà gbà ọ̀rọ̀ wa ọlọ́mọṣà lójútù gbogbo àwọn tó ń bẹ ní kàkàrà rẹ̀ tí wọ́n bá ṣiṣẹ́ ọlọ́mọṣà wọ́n lè yàn rẹ̀ ọlọ́run bá sàlù wọn sábàbí dáadáa láti tún orílẹ̀-èdè níṣẹ́ ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́mọdé kọ́ bàjẹ́ ọlá agbára ọlọ́run ọlá àánú ọlọ́run subhanaka allahumma wa bihamdika ashhadu an la